respect ẹ mo ti sọ fún ìyàwó ẹ wípé o ti dé sílùú ẹ ó dẹ̀ ń retí ẹ torí mo sọ fún pé ìwọ ni mo wá gbé. mo ní bóyá kí n kúkú tẹ̀lé yín kó má jẹ́ yín nìkan. má ṣe yọ. ọmọ ọba ẹ ẹ bẹ a ó tiẹ̀ dàbọ̀ lọ aa ọ̀nà ìṣòro gbé pàyọ́ lọ. wàá wàá kú jọ mo ni ìtumọ̀ oúnjẹ tábù rẹ̀ jẹ ta ló máa bílíf pàgbàlagbà ló jẹun bíbá ó dà ṣé wọn ní ajá tó fẹ́ gbóúnjẹ mi fún mi ṣé wọn láìkì mi ni àbí wọn láìkì oúnjẹ sí mo sè é jẹ́ máa lọ. ní ìdẹ̀ṣẹ́ nítorí nǹkan tó sọ ló dẹ̀ ń bínú lọ. ok wọ́n wọlé sìn wọn kí wa mú sọ fún yín ní kò problem wọ́n padà wá sí wàá padúrà ariwo yẹn lé mi lórí kí n sì tún dúró kọ́ńdọ́mí gbóná lé mi lórí. ṣàfilẹ̀ torí ìsọlẹ́nu. ìsọlẹ́nu nínú ilé mi nínú ilé ọkọ mi kí n má sùn lẹ́nu ọ̀rọ̀ àkọlé wọ́ọ̀kọ̀ dákọ̀ lọ́ba sọ̀rọ̀ máa padà lọ́ba o. báyọ̀ sí ní sọ́kè tí kò lọ́sẹ̀. tókẹ́ tókẹ́. ló mọ̀ pé in the next five minutes mi mi ò lè sọ ibi tí màá wà ṣá. ìwọ ọ̀gbẹ́ni jẹ̀mífìjàbí ilé-ẹjọ́ ìran ní ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára kára. ẹ gbọ́ ta ló tóbi ọlọ́run kò sẹ́ni tó tóbi alágbára ọlọ́run tí ń wò yìí o ọba aláwùrà bí ni kó fi wá dára rere tó máa dùn mọ́ wa nínú tó máa bà àwọn ọ̀tá wa nínú jẹ́ ni kó fi wá dá o. you say. ìwọ mójútó ẹ̀ nànà a fẹ́ máa lọ sọ́sítù. ẹ pẹ̀lẹ́ tá bá ti ń lọ sọ́sítù báyìí káwọn dókítà tètè gbẹ̀bí kan gbẹ̀yìn wọ̀ tí a ta ó yá ó yá madam Who wa resort of public Who are really close now yes go wà proper nation. ẹ ṣe bí ẹlẹ́dàá yín. ẹlẹ́dàá mi. ẹ ìyẹn tẹ bá ah ah òun rè é ó dúró congratulations lọ́rọ̀ yẹn congratulations ẹ eh, so kí wà ní tèmi ń bẹ̀rẹ̀ sí ṣé èmi ẹ jọ sinmi my lover ni. nurse titi nurse. o rò pé o lè cheat mi kò dẹ̀ cheat mi gbé àbí sí mi wọ́n fẹ́ yan ẹlẹ́dàá tèmi jẹ ẹlẹ́dàá mi á dẹ̀ dà fún ẹ o ó ní màá dá fún ẹ o ẹlẹ́dàá mi á dá fún ẹ o. thank you. mẹ́wàá sí nínú ilé. àwọn òyìnbó yín bọ̀ kọ́ ẹ̀. Hmm? tó bá wo iṣẹ́ oníṣà ìjẹun oúnjẹ tó tó ń jẹ you're right. mélòó mélòó mélòó mélòó ni mo fẹ́ wí mélòó mélòó mélòó mélòó mo fẹ́ ka. Ah, mélòó mélòó mélòó mélòó mo fẹ́ wí lọ́wọ́ kọrùn máa dáhùn mélòó mélòó mo fẹ́ ka ọ̀yà jẹ́ kọ́ mọ̀ bí ṣe ti ya fàájì bẹ̀rẹ̀ rí yẹn. Ah! Ah! ẹ̀mí ní ìgbà ọkọ mi láṣọ tuntun ilé olúwa kékeré pẹ̀lú àṣẹ ẹ̀mí mi ọ̀gá ìdá àwọn ẹ̀jẹ̀ ká máa lọ́bí ṣe. ẹ lóògùn.

ṣé torí tówẹ̀ ló ṣe ń ló ṣe ń lọgun bẹ́ẹ̀ ẹ ṣé ò lè sọ pé kẹ́gbọ́n ẹ bẹ́ẹ̀ mú tówẹ̀ ni ká ní mo ti lọ síbi iṣẹ́ ńkọ́. Mm, please daddy ṣọlá pé o ti jí ni and i don't want to wake her up please just let me get it lẹ́gbẹ̀ẹ́ ibi tí mo máa ń kọ́ ọ́fíìsì mi sí yẹn níbi tọ́jà mi wà yẹn. ẹ̀ ń bí. yẹ ẹgbẹ́ bí the ni màá pink àbí. Yeah, the pink towel yes dani. gbà. thank you dani. Mm. all right i'll see you. Eh? Kẹ́mi ọjọ́ ti lọ mú lọ bí iṣẹ́ jẹ́ àfi gbogbo eré sírọ̀lẹ́ tí mo bá dé òkè enough time. omi dọ́ṣọ́lá pé àṣàṣe o. ọ̀rẹ́ I'll see you. Mm, daddy has gone. bí kò tilẹ̀ yé ọmọ tó ń sọkún òye bàbá rẹ̀ ti ń rẹ̀ ẹ́ lẹ́kún ojú la rí àhà àhà ò mọnú ayé ẹkù ìlara. Dádì àti Fèyí tó ti bẹ̀rẹ̀ ìranù wọn bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé yìí ó dẹ̀ tẹ́ mọ́ra ò sọ síta. excuse me mind your utterances pálapàla ò kí ń ṣe èdè tẹ́ kó máa pèsè bí mi and i think i need an apology. Um, má bínú má bínú mo ti kó ọ̀rọ̀ mi jẹ kò ń ṣe ọ̀rọ̀ tí èèyàn lè bọ̀ tó máa mójú kúrò don't you get it is a big deal. wo èmi náà ti rò ó rò ó rò mi ò rí bí rò sí má dé dùn nǹkan tó gbé mi wá kọ́rọ̀ ẹ̀bí mi báyìí nìyẹn I don't know what to do. I just don't know. Ẹ ṣẹ́rí ká ní Elédùmarè ó dàbí ènìyàn ni tó bá ní dàpárá ìfiniṣẹ̀sìn tó ní kí oòrùn kó yọ ní agogo méjìlá alẹ́ ṣé o mọ̀ pé ojú tó bá rí ẹnu máa ròyìn ẹ̀ fún ogún ọdún ni torí ibi tó bá farasin sínú òkùnkùn ẹ̀dá ò mọ̀. Please try to elaborate it. Okay ṣórí exam la máa ṣe fún dáadé àti àbúrò ẹ̀ ṣórí tó bá ti lè pass exam yẹn a máa gbójú ni bọ́ tọ́hún bá ti lè pàṣẹ tán fẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. onílé ọ̀tún ò fojú ni ìmọ̀ràn ìkàṣà ni tó sì gbà á kárìnrìnrìn ká má padà wálé mọ́ ìtọ̀kàn ilé ń wí. kí wọ́n tún wọ́n sí ṣáà ní kò ṣe é It's a, it's person. A, it's a, You. As well. <laughs> Yeah. <laughs> Hola. Hello, my man. <laughs> You do. Come go for we kunale. We feel kunale. We feel kunale. You're too good, man. You're too good, too oh, good. Oh, you're gonna take it, né? You. Oh, bonjour, ma chérie. Come for moi. Oh. Let's go. One out. Uh, oh. looks so beautiful. baby. That's fine, eh? Thank you. Love it, <laughs> jẹ́ kí n jẹ́ kó realize ìran kan kó gbọ́ kán sọ fọ ẹ̀yin ọmọ obe obe ẹ̀yin ọmọ obe obe mo gbọ́ information mẹ́sàn nínú tẹ́lì tẹ́lì nínú rédíò díò ta ló ń fa ta ló ń fa ah! ta ló ń fa yeah ah! patient you are too good torí mo kọ́kọ́ fa àtàyè jáde para níyàn jáde síwájú mo kọ́ yóò pa omi lè jáde tẹ̀lé mi pa ní má fa kẹ́hìndé àìgbì ọyún yẹn yọ pẹ mi sọ fún ah abomi píríọdù àmọ́ ṣe ìṣòro sọ fún ṣe lo drug ọkàn mi sọ fún ìṣòro oh, problem ọkọ méjèèjì ni pa mo pa pọ mo <laughs> yọ pọ ah! mo di mu àyè ọmọ ọba ayọ ti jà ní kò di ọmọ mu sára <laughs> máa wálẹ̀ pọtọdọ mi ju tọdọ rẹ lọ kó ohun ìka ìka ìka ìka ìka ah you are too good you are too good you are too good. anyway settle me jọ. <laughs> Settle me. Hmm? Yes, Koko. I'm not going to, you know, you are like a tattoo to me. <laughs> and then eh, gbogbo àwọn ti lulu lulu want light magic I'll àwọn àtẹ àwọn tí ẹsẹ lẹẹtì. Ah, ah. hmm. oh! Obe, oya sakiti bọ̀bọ̀, èyí <laughs> ló bá dé. Báwo, ṣó pé àbí oh, wà? Ah, Ó dẹ̀ tún padà sẹ́yìn. Bó ṣe rí you five thousand rand ń ra àbámuká ìdúró tí mo ti ní South Africa ìjókòó ramsey níbẹ̀ wò ajẹ́kápẹ́ ọkàn rẹ̀ balẹ̀. ìyẹn ni mo ṣe máa ń gbádùn ẹ̀ so ó dìgbà wọ báyìí. ẹ tí tí dèsì ń ra mẹ́ta mẹ́ta èsùn ro òkà gbọ́dọ̀ mẹ́ta mẹ́ta nígbàgbọ́ mi o gbàgbọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta gbọ́dọ̀ máa jẹ bẹ́ẹ̀ o sọmọ sọmọ gírísì ń rìn bá máa di pẹ́ta oníyẹn gbọ́dọ̀ máa. <laughs> ìyẹn ni mo ṣe máa ń gbádùn ẹ anytime àmọ́ yọ. èsì Ah, òdèdè ara òdèdè ara mi tí òun wálẹ̀ gbọ́n. Ah. <laughs> Ah, ọmọ rẹ wá ọmọ every corner eye you know. can't wait to have you more. ẹ̀ta kí ló ń ṣẹlẹ̀ náà. ah ah ní mi dèbè mo páàkì mo dẹ́ sọ fún ẹ̀sùn àná ẹ̀ sọ fún ẹ̀ta mo dẹ́ sọ fún mo kìsì pa mo sọ fún ọmọ ẹ̀kẹ́ ẹ̀kúnálẹ̀ mo fẹ́ ẹ̀kúnálẹ̀ mo dẹ́ bọ́lẹ̀ mo dẹ́ ṣe pẹ́pẹ́ ah jọ wá ń gbàdá ni ah orúkọ kan mú mi hmm, kúrọ rẹ orú mú mi gbà ah mo débẹ̀ mo tẹ pápánpá ọdá mi náwó ìpín ìpín ìpín mọ́tò mi lẹ́gbẹ̀ẹ́ mọ́tò lẹ́gbẹ̀ẹ́ mọ́tò. ẹ eh, eh, ṣebí kọ́kọ́rọ́ mọ́tò nìyí lọ́wọ́ ẹ̀yìn náà. yes. explain kí ló ń ṣẹlẹ̀. ah wọ́n ti fi mọ́tò gbé wọ́n ti wọ́n ti gbé mọ́tò lọ lára mi yéè láyé mi mi máa yé ṣe ra. ta ló gbé mọ́tò. ah ah ah ah ah ah ah. ah ó tún lọ́gàá mi ni. mo lọ́gàá. mo fẹ́ pé wọ́n ní bọ́ọ̀sì ara ẹ ni. irọ́ dírẹ́fà rẹ̀ mi wá. a driver. ẹ láyé mi. kí ṣẹlẹ̀. pẹ̀lú bó ṣe jì mí. dírẹ́fà mi jẹ́ ènìyàn tó yẹn dán. a driver jì mí. I jì yù. onídàpẹ́. patient ah ah ah patient ọ̀dà ìjọ fún mi ní hundred naira lọ́dọ̀ kí n gbọ́ kádà dọ̀lé. hundred naira lọ́wọ́ ni patient. kò ní yẹ. mo fún ẹ five thousand. kò ní dàpẹ́. ah no ṣé five thousand five thousand tó fún mi ah! ọwọ́ tẹ ni. ó dà ó yá have mi já mi five hundred naira give mi ti rí mọ́tò give mi ṣe máa ṣe náà yé mi fún five hundred naira jọ. kò ní dà fún ẹ. Ah, kò ní dà fún ẹ. àyẹ̀rẹ̀ kó máa ṣe ah, patient patient ẹ̀fà ó làjà àyẹ̀rẹ̀ kó máa ṣe láyé o laye o Baby, me kò jọ́ no be you are carry go no be you are carry go Laye laye ah, láyé àráyé mi gbé mọ́tò dèbè mo ṣe pínpínpín ó dẹ́ẹ̀dá mi níye pínpínpín ẹ lọ kìdá mi ní wọn gbé mọ́tò lẹ́yìn gbé me mi níbẹ̀ ah patient ẹ dá o láyé o láyé o lórí mi kò já lóbi wa, go, o lóbi ìwà gbó. ààyè mi ò gbó. ti ń retí ẹ látàárọ̀ wọ́n pè mí fún award kan pé mo deserve award mi ò dẹ̀ ráyè láti lọ bá mi gbé ìyàwó mi lọ kó lọ represent mi. Okay? ṣé epo ti yá sáré tó nu ọkọ̀ yẹn nìyẹn ẹ dúró ṣé òun bá ọkọ̀ yẹn mú epo ni. yàrá sáà jẹrìí ló lè po. ok lọ sọ́dọ̀ secretary sọ pé kó fún ẹ lówó epo. ẹni ọlọ ẹni ọlọ lórí ọlọ ẹ jẹ́ kí n jẹ wọn sáà ẹ jẹ́ kí n o ti fi ọkọ mi gbá nǹkan. no no i don't ìtádà kò ti fọ́ pointer tàbí kò ti fọ́ full light mo sọ fún ẹ nígbà tó ti múra bí ẹni tó ń lọ fún fún evening eh, party báyìí ni mo ti mọ̀ yìí pé eh, ó máa ṣe ìwà burúkú eh, àwa la ní kó máa múra corporately ṣé a ní kò dẹ̀ máa múra bí ẹni tó ń lọ party ni. wọ́n tó pẹ́rẹ́ jọ̀ọ́sà wọ́n ti gbé ọkọ̀ nua lọ. ọkọ̀ nua. ọkọ̀ nua ti lọ o. mo lọ wo christian film ni. mi wo mi wo mo fi jésù wọ́n ti gbé lẹ́sọ̀ stírí tàti lọ́wọ́ tó tá product wọ́n ti gbé lọ́wọ́ mírí fásitì rẹ̀ sí. wọ́n ṣe kí ni ìfọwọ́ tí mo lára bọ́tù wọ́ta ó ní tí àǹtí sọ ní irun ẹjọ́ sọ fún mi ṣe ya wọ̀dẹ́ mi yẹ rí kún ẹ mi ní bọ́tù wọ́ta kó imú mi. dẹ́rì snacks ní ẹjọ́ ẹlẹ́rọ mi ta snacks kó sọ fifty naira ìbí náà dẹ̀nẹ̀ ẹ ṣe náà wọ́n dẹ̀nà kí mú kán ìfún mi ní change kí n bọ́ síta àfi pẹ́pẹ́pẹ́ èsì rẹ̀ dámúnáwó pẹ́pẹ́pẹ́ èsì rẹ̀ dámúnáwó ó ti ju ọkọ ẹni lọ. ó oh, ó oh, ó dẹ̀ ń bọ̀ wá bá mi ẹsẹ̀ ò dẹ̀ kọ́lẹ̀ ẹ̀rù ò dẹ̀ bá ẹ̀ o ò lè jádà mọ́ mọ́tò lẹ́nu ó dẹ̀ ń bọ̀ wá bá mi àìgbàgbé. ó ti gbé lọ o àwọn contest press ń pariwo sọ fún nua ṣé o sọ pé òdùmọ̀ mi mọ́ ni èmi náà bí ilé ẹ̀gbọ́n kí n get out so I am useless I am a careless person why do you do so me i don't know so ah, me i don't know so. Ah, you are in trouble. mo mọ. ah alàgbé màá fi ẹ̀ nọ̀kànọ̀kàn. mo mọ̀ sá. o mọ̀ ìwọ wọn jẹ́ ọkọ mi lọ ní supermarket ló park sí. mi lè wúrọ rẹ náà ah wà fún mi dẹ́rù wọn mi yìí fún mi kí máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kí máa ṣe kàbẹ́tà kí máa wọ́ọ̀gì kí máa ṣe smooth tó dọ́ṣì ń sọ wọ́n dandan dandan ẹ̀kọ́ rẹ̀ ajé mi wá àṣẹ ìjẹ̀bù wa. àbí níwájú supermarket tó park sí. ẹ tí àǹtí. ibẹ̀ náà ti gbé ọkọ̀ yẹn. ibẹ̀ náà ti gbé. ayé ayé ẹni tó ń parọ́ ayé rẹ̀ ò dẹ̀ ní Hmm, tó o bá fi nǹkan kan parọ́ ayé ẹ ò ní dà. ilé kúrò ọrùn mẹ́ta ìwà boss of life ilé kúrò ọrùn mẹ́ta bí mo ṣe jáde níta mi lọ fún lessons of ma three thirty ọ̀gá mi rè náà ó má ti lọ káwọn ọlọ́pàá kan bẹ̀rẹ̀ sí fún ọ wọn fẹ́ẹ́ fọ́rọ́ fún àwọn ambulance kan lọ níwájú mi kí màá ṣe ra kí màá lọ sí airtivate kò dé airtivate alágbàrẹ̀ mọ́ níbẹ̀ kan ti pé bàbá rẹ̀ máa ń jókòó rẹ̀ lọ́wọ́ má ti di ọkọ̀ bá ẹni yá iye máa ṣe o kí màá lọ ibo yìí máa inú tẹlifíṣàn má ti mú àwọn ní tíátà kọ́ má sọ fún mi jí o pia ó ti lọ àfi ṣe pẹpẹpẹ èsì rẹ dáhùn mi ṣe ràn ọkàn ẹ mi tíráàkì rẹ. alágbé tí o bá ṣe pé mo kàn rò ó pé kí n má wà burúkú fún ẹ mi ò bá ti má sàn kankan tó máa fi dálẹ̀ ìwọ wo lójú wo kò ìwọ òkúrò níwà burúkú. ọ̀rọ̀ mr alágbé ni mo fẹ́ rí yín fún anytime tẹ́ bá ti lè fi mọ́tò ràn wọ́n ṣẹ́ ilé obìnrin ni màá ń lọ ó tiẹ̀ ní ọjọ́ kan tó jẹ́ wípé obìnrin yẹn láti sọ pé òun máa sí kọ́kọ́rọ́ ọkọ yín ìyẹn lọ́wọ́ Mr. Alagbe ṣùgbọ́n kó tó di wàhálà ló jẹ́ tètè yá wa sọ fún yín sìn. lexus ẹ pé nílé girlfriend ọmọ kan tí díẹ̀ ṣe púpọ̀ báyìí náà ti gbé ẹ bó ṣe mo track ẹ gidi ni mo ti ṣú ẹ mo ti gbọ́ gbogbo information yẹn mo ní máa dẹ̀ ṣú ẹ mo dẹ̀ ṣú ẹ rí bó ṣe ń làágùn kí ló ń pa ẹ lẹ́rìn. <laughs> Oh, bọ́sọ̀ fly detector nine nine ẹ má tó dọ̀rọ̀ ẹ̀wò ẹ má jẹ́ kí ẹ̀ṣọ́ ọmọ náà ọrùn ẹ̀ mọ́ o ah, ẹ wọ ẹ̀wò mi látàárọ̀ ohun rè ń ro gidi gan ọlọ́pàá ènìyàn ń ro ẹ má lọ́wọ́ kójú pànìyàn níta bọ́rọ̀ mi ti rí èèyàn ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ agbé ọkọ̀. bẹ́ẹ̀ni ẹ sọ ká ní mi mo lọ́jọ́ ọ̀gá tó burú ni bá fojú rẹ̀ rí mẹ́wàá ìgbà ah! bó ṣe ń gbọ̀n ojú mi ò dẹ̀ gbà mọ́. ẹ̀rẹ̀ gbé ọkọ̀ Ah, o ti kúnlẹ̀ síbẹ̀. very stupid man. next pack iná wọ èdè direct pack. mi ò ní ní lọ́wọ́ afọkọ̀ ah! mi gbóbìnrin káàkiri. ṣé wọ́n sọ fún mi ti fẹ́ kú kúrò àdébé. ẹ wò ó ránṣẹ́ náà nìyẹn jẹ́ kí n la ṣẹ́ẹ̀kì vp mi. o fẹ́ check. vp mi. vp mi olóò dídára bọ́ọ̀mù gidi tó máa rí ẹ́síráàkì ẹjọ́ fi rẹ́ pàtó mọ́tò sí. my friend yóò lọ kó lọ mọ́tò wà nílé jèrè òòró rí ẹ̀. ó wẹ́ ẹni máa bọ́ máa ṣíṣe tí wọ́n fi kú ìjọ. òwe ṣe ń làdúrà. ah ẹ̀jọ̀ mi rí kan ní dídára my friend lọ kó kó máa padà bọ̀ lọ́la. àwọn sẹkẹtiri yẹn wọ́n tún sọ̀rọ̀ kúrú mọ́ lórí burúkú àná. <laughs> Daddy. Ẹ kú ṣé, Daddy. Rọ́lákẹ́. Yes, Daddy. Ṣé okay, darling? Yes, sir. Please, Daddy, I need your assistance. Ṣé kò Merhaba sir. Çok. Thank you daddy. Daddy. Ọ̀rẹ́ mi kan need help me so urgently. Who dẹ̀hùn mi kí help ẹ̀. So, mo fẹ́ kẹ́ ẹ hundred thousand naira kí n Ọlákẹ́. Sir. Ìgbà tí school wà ní session, mò ń fún yín ní pocket money. Ìgbà tẹ́ tún wálé fún break, pocket money yín ò stop. Torí irú situation báyìí ni. My darling daughter, I am sorry to disappoint you. Mi ò ní kọ́ bọ́ọ̀tì máa fún ẹ. Sọ fún ọ̀rẹ́ ẹ pé kò sí agbára ìwọ náà tún wá kẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe máa ń pọn omi lẹ̀ ọ̀dà ó gbọ́ èmi lè kẹ́ ọmọ ni mi ò ń kẹ́ ọmọ lákẹ́ if you will excuse me mo fẹ́ parí iṣẹ́ tí mo ń ṣe. daddy please daddy. rọ́lákẹ́ nǹkan tí mò ń ṣe mo ní láti send sẹ́nìkan. Eh, ìwọ̀ntúnwọ̀nsì ṣá ní gbogbo nǹkan ayé máa fayọ̀ fọ́ o. ìfẹ́ àfẹ́jù láàrin ọ̀gọ̀rọ̀ ọmọ ẹ máa fayọ̀ fọ́ o. mo ti ìwọ ẹnu rú mi wọ́n sọ pé bíbá yìí ṣọlá tó wá sọ pé òun kéèké ló fẹ́ kún. sọ̀rọ̀ náà talk to me. fi kẹ́mi. <laughs> ìgbẹ̀yìn adùn nìkan lọmọ ọ̀kan ṣoṣo táwọn òbí ẹ̀ bí wọ́n bí nígbà tó ti lé ní sixty years. pẹ̀lú gbogbo bí wọ́n ṣe farúgbó ara bí farúgbó ara tọ̀ wọ́n nígbàgbọ́ pé lọ́jọ́ kan àwọn á jèrè ẹ̀ ìgbẹ̀yìn adùn nìkan lọ̀rẹ́ tí mo ní. níjẹta ìgbẹ̀yìn dùn ní mọ́tò accident ó dẹ̀ pọ̀ gan ó ní káwọn òbí ẹ̀ lọ wá five hundred and fifty thousand naira tí wọn ò bá fẹ́ kọ́ gé ẹsẹ̀ méjèèjì. Oh àwọn òbí ẹ̀dẹ̀ ni wọn ní five hundred and fifty naira ó ti tó kọ five hundred and fifty thousand naira ṣòwárí wípé ìgbẹ̀yìn òun àtàwọn òbí ò lè dùn. ó ṣe béèrè owó ìlọ́wọ́ mọ́ mi. mi láwọn ò lówó lọ́wọ́. then talk to daddy. ìtì <laughs> ẹ̀sùn béèrè gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ dádì kí wọ́n tó sọ yìí pé one thousand naira ló kéré jù ò ní. Daddy. Tonta fasimol, ta ló mọ̀ ṣá òkùnkùn tó dóṣù pa lórí. fẹ́ kí ẹ mọ̀ nípa àjọṣepọ̀ tí mo ní pẹ̀lú iléeṣẹ́ yìí uh, scheme link properties limited kí n má tàn jẹ àtàrí àjànà kò ní wọ́n wọ́n ṣe ẹrù ọmọdé nínú gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kò sí ẹni tó tó bẹ́ẹ̀ wọ́n ń develop ilé wọ́n ń kọ́lé fún yàn uh, tí wọ́n tún wá lédè bíi pé tẹ bá rí owó kékeré fún wọn èèyàn ti donílé lórí kò sí ẹni tó lè bá wọn dòwò pọ̀ tí ó máa kábàámọ̀ they are doing very very well they they are perfect that's just the word um, bí mo ṣe ń sọ̀rọ̀ wọn ti ń kọ́lé lọ lọ́wọ́lọ́wọ́ fún mi. now kí ni nǹkan tí ẹ̀yin rò yìí pé uh, a lè ṣe tó lè máa mú kí iléeṣẹ́ wa tún bọ̀ lọ sí táwọn oníbàárà wa tán máa tún fi gbádùn wá sí. thank you sir fẹ̀kọ̀tẹ́lẹ̀ ẹyẹ tó bá máa dorí kodò bí àdùn ó ṣetán láti pẹ̀jẹ̀ lẹ́nu ni ah, iléeṣẹ́ wa tó gbagbá sùn lọ́yẹ̀ náà so nǹkan tẹ́mi lérò ni wípé bóyá ká ní branch kan sí north torí demand wa ó ti pọ̀jù supply lọ́nbẹ̀. wow that's a great idea you are right Mr. Adesanya torí gbogbo nǹkan la fi ju àwọn ẹlẹgbẹ́ wa lọ ẹgbẹgbẹ ni wọ́n ń jẹ support suggestion yìí. It's fine. Um... Oh, màá lágbé. Ẹ mú inú ni mo ti sọ fún ẹ pé kó yé máa jáwọ́ ọ̀nà ọ́fíìsì mi bẹ́ẹ̀. Come in, Joe. ibi ìsọfọ kí mo wà bá kọ́ ni yẹn sọfọ yẹn máa mú mi yẹn sà. gbogbo nǹkan tó sọ yẹn sọfọ yẹn nìkan ni mo gbọ́ mi ò dé understand. kọ́ ni ibi ìsọfọ yẹn máa mú mi lọ ibi ìsọfọ yẹn máa fún mi ní kọ́ ni yẹn sọfọ yẹn. oh the envelope yẹn. Yeah. envelope tí mo fẹ́ fi ránṣẹ́. yes sir. Uh, that's good. Um, padà wá in thirty minutes time. ọgbọ̀n ṣẹ́jú ọ̀rọ̀ ṣá. o gbọ́dọ̀ lọ ju two hours lọ tó máa fi padà wọ̀. wákàtí méjì kébà ti ṣe ó dọ̀kun náà ṣá èyí tó ń lò ju wákàtí ọkàn àti padà dé. àfi tó bá create artificial hold fún ẹ. ah eh, sir sometimes there is a robot on the road uh, traffic nọ́ọ̀nẹ́ bọ́n ṣe máa jẹ́rìí yẹn mẹ́bìnrin mi ní lójú wákàtí ọkàn. it's okay thirty minutes. yes sir can I have a nice meeting sir. thank you. so like uh, we were saying. mo support uh, idea tó mo wáyé kí a ní branch sí north you know eh, mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn wa tún wà lọ́hùn ẹnu tiwọn náà máa ó máa dùn so mo máa mú lára àwọn tó kù yín màá dẹ̀ mú lára yín láti set up committee okay so that ẹ lè. excuse me ẹjọ ilé ni wọn tún pè yesterday. fowó ẹ̀ the last time I checked màmá Fèyíkẹ́mi ni mo jẹ́. abiyamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má tara mo gbẹ́kún ọmọ mi mo tara ọmọ mi ní kí n má tara. má gbọ́ má gbọ́ um, mama tade nísòro ṣóre ìpàdé ni mo ń ṣe lọ́wọ́ mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ò ní àkókò tó pọ̀ má pàṣàmọ̀ fún mi ibi gbogbo n ó ní àfi tóun bá rí bàbá òun. oh my god. hello. hello darling. àbílẹ̀ ti à <laughs> yes bá a ní. ẹ jọ mo fẹ́ yẹ kó rí aláìsàn ọkàn mi nìpẹ́ wa gbé ẹ o. àìwọ náà mo ń dúró de mo ti múra tán. dédé aṣọ rò mọ́ bó so wá sexy. ó wá my girls ó wá tasty fried chicken ó wọ́ o kó ẹ̀bà ní aṣọ iṣẹ́ kiri ìlọ sí bùtíkì. in fact boutique gan ni mo wà báyìí mo dẹ̀ ti ṣe shopping àwọn aṣọ tí mo rà ó worth forty five thousand naira. forty five ó oh, gbójú níbẹ̀ èmi máa ṣe kiri màá sanwó nítorí sọ fún ẹni rẹ ò ń bọ ọmọ rẹ gangan. àdùnmọ́ àrùn máa tọ̀ rẹ̀ nígbà awara ń pè ní kiri ìgara tọ kíkó gọ́sọ̀ fún ọmọ olùkọ́sọ àtọ ọmọ olùsọ̀lá olùkọ́ bèrè jà ọmọ mẹ́mú mẹ́mẹ́ ọmọ rẹ̀ gbénugbó kò bẹ́ẹ̀ rànà rẹ̀ gbé rànà kò bẹ́ẹ̀ rẹ̀ gbénugbó ọmọ dáníyàn dání keke ọmọ arẹ́gùdù ọmọ bá fún mi níbi ìṣọ̀nà o àmọ́ ṣe kiri àmọ́ ànáwó rẹ gbójú bẹ́ẹ̀ dídí náírà má ṣe wò jẹ́ kí n jẹ́ relation ọkàn ṣé o mọ ọ̀gá Bello Adébáyọ̀ Salami rebam ṣáì rebam rẹ̀ mọ́tò mẹ́ta rè náà rẹ̀ Toyota Corolla àti Jeep méjì èmi rè ra àwọn o hmm, Texas Automobile mi sọ̀bọ̀ kókó wà láti Texas òde Nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ń lò ó. mi jẹ́ kó mọ̀ mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ kábìnì mi máa ra tẹnu kó máa gbé kákàkiri kó kó fi máa kí kiri ibi àwọn tìǹ kó máa gbé ènìyàn alájà ní kọrin kó gbé ẹ kọ́ ti ń pè délé òdùlé bàrà ẹni ní òru president president èmi náà rè ṣe kí nílé ìgbé jíìpù mú mi gàràǹgà tó sọ fọ ìgárá kan máa máa yọ tán èmi mi ṣe yẹn ìfọkùnrin balẹ̀. baby you are a darling ah, you are so so loaded eh? Ah, anyway thanks darling i'll be waiting for you eh? don't keep me waiting i love you i love you thanks papa. ah gojú níbẹ̀ àwọn tí ń bọ̀ ẹ̀mí mi bọ́ mi láṣọ tuntun ọlọ́run má jẹ́ rí ibi ìbàjẹ́ láyé mi wọ̀ mi láṣọ ìyè olúwa lékeléké pẹ̀lú aṣọ funfun ẹ̀mí mímọ́ bọ́ mi láṣọ tuntun ọlọ́run má jẹ́ rí ibi ìbàjẹ́ mi wọ̀ mi láṣọ ìyè olúwa. bẹ́ẹ̀ kò sóhun tó lè ní wẹ́ẹ̀kú rẹ̀ bàbá ayé mi tún bọ̀ lọ́wọ́ rẹ̀. alágbẹ alágbẹ alágbẹ sa ah, ẹ sa ẹ jẹ kí n máa lọ ẹ máa bọ mo wá sí. màá gbé ẹ e lọ sa no ja tí mo bá dé ṣùgbọ́n. envelope nǹkan sa. ẹ tí mo bá dé all right. ẹ bá ṣe change of plan yìí. sa ẹ má ṣe change of plan yìí sa ẹ má ṣe change of plan yìí sa yèmí ẹ má ṣe change of plan yìí sa. ah kọ́ mọ nípa ìtàlẹ̀. lọ́rọ̀ ah, ah. burúkú wo lẹ́yìn tó ń sọ lẹ́nu yẹn ah, ọlọ́run ní jẹ́ kí n kọ ọmọ kópa ọ̀gá mi. Hmm, ẹ̀yin lẹ mọ̀. ẹ ẹ ọ pẹṣẹǹtì pẹṣẹǹtì pẹṣẹǹtì pẹṣẹǹtì o bí yín máa ṣọ̀rọ̀ ọmọ mi ti sọ fún ìgara tọ́ kí ìgara ṣe kíni àṣẹ mi má padà di ìgara kan dúró ìjẹ́sọ̀ ọmọ má tọ̀nà ṣọ máa ń yọ ọmọ lẹ́tàn àárẹ̀ mi náà yé mi náà ṣe ṣẹlẹ̀ ah pẹṣẹǹtì kí n máa sọ mi ah, máa sọ fún ọmọ lásìdẹ́ǹt tàbí kí n sọ. alàgbé ah, kí ni problem ẹ ṣé wọn lo ní problem ni ah, tó wá ń di pé wá ń ṣe pẹ́ṣẹ́ǹtì. sẹ́kítírì àbáyé ẹ̀fẹ̀ bọ́ jẹ̀dán ó yá wèrè ni sẹ́kítírì ò sí èrè dán ẹ̀fẹ̀ bọ́ búrẹ́ dán ìlàrí àwọn ọba ìlú ẹ o ọba ìlú ẹ fẹ́ rí ẹ̀ wò bó ṣe rí ètò ẹ̀ fàìn dèdè náà rè pọ́n bí ti sọ fún ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bèbè ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n o bọ́gẹ̀dẹ̀ bá pọ́n o dodo kiri ló máa dà ah pẹ́ṣẹ́ǹtì mo ti padà tẹ̀ áì ojú mi ti rí má ìwọ̀ntúnwọ̀nsì ṣáni gbogbo nǹkan ayé máa fayọ̀ fọ́ o ìfẹ́ àfẹ́jù láàrín. ò dẹ̀ gbé fóònù yìí kó gbé fóònù mi kó bá mi sọ̀rọ̀ fèyí àbí. Ah. yé ẹ. fèyí má má ṣe mí léṣe. ẹnìkan

you know. ṣètòrí ọ̀rẹ́ ẹ ló ṣe jẹ́ kí n go through irú stress báyìí to demonstrate help me. fi fún nǹkan tó ṣe tọrọ mi ò ní tí mo máa fún ẹ home. Two hundred and fifty thousand naira mo ti fún ọlákẹ́ ní hundred thousand naira because àwa àgbààgbà mẹ́ta la wà nídìí ẹ̀ta. ṣóyà ẹ lẹ́nu ni má jẹ́ kó yà ẹ lẹ́nu sórí bó ṣe ń wà wá yìí ó ti mọ́ wa lára bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti di bárakú fún wa sórí tí fẹ́yìí kẹ́mi bá kí bàbá wa tó bá ní kó lọ gbọ́ American president létí bàbá mi tí mo mọ̀ kò ní rò pé ẹ̀ẹ̀mejì tó ṣe máa mú flight ẹ̀ tó máa lọ sí America. Mm-hmm. yes. Ṣọlápé tí dáàdi yẹn bá lè fún fèyí ní three hundred and fifty thousand naira torí pé ń sunkún ní kọ̀rọ̀ yàrá there are two ways tó yẹ ká fi wò inú kó jẹ́ pé fèyí ló ń speed up owó dáàdi yẹn number two inú kó jẹ́ pé dáàdi yẹn wọ́n bá fèyí ní àjọṣepọ̀. How dare you? How could you utter such a rotten way? kí ló ṣe máa fi ẹnu ẹ sọ wípé bàbá ẹ bá àbúrò ẹ ní àjọṣepọ̀ ṣé ti ọ̀wọ́n epo ni àbí ti àìrówó rà á. but mọ́mí ó jọ tẹ́sí kó jọ gàtí. tó o bá fẹ́ ká yóò lòdì ẹ ṣe gàtìgàtì níbi tó dúró sí yẹn bí ẹnu ẹ dákẹ́ kò dẹ̀ kó ọ̀rọ̀ ìdọ̀tí ẹ kúrò lọ́dọ̀ mi. <laughs> appearance could be deceptive sometimes má ṣe ìdùnnú àpò mi pẹ̀lú ọkọ̀ tí mo gùn. ọmọmádédùn adétúnkùbọ is my name. akitade ọmọfowó james your girlfriend elder brother. my pleasure. same. Yep. straight to the main issue please. all right. ṣé rí tá a bá wo ilé ayé yìí ilé ayé ni paradise àti hell wà it now depends on every one of us láti dey choose ibi tó bá fẹ́ belong sí now mr facebook mark zuckerberg bobby movi and evans pidgeot to create snapchat they are three world's youngest billionaires yeah. why why torí pé wọn ò fi opportunity tán ní wọn ò fi tafala ní. now inú mi dùn pé another world youngest billionaire is right here beside me. how? god ṣé ìwọ rò pé bí dáàdi ṣe lè cough out three hundred and fifty thousand naira fún fèyí láti lè fi help ọ̀rẹ́ ẹ̀ ṣé ìwọ rò pé tá a bá wá kidnap fèyí yẹn dáàdi máa fún wa ní millions of naira ni. And who will kidnap her? Oh, you and I, of course. Madedo. Yeah. Jẹ́ kí n fi eléyìí fa ẹni etí. Ọjọ́kọjọ́ tó bá tó bá mi sọ̀rọ̀ she. mi ò ní hesitate if I ilé ọlọ́pàá lọ́wọ́. Rubbish. Tade, I know you come back. Today, ẹ̀ should do dúró dẹ̀ níbàyí. Kidnapping is a serious business. Who they need systematic planning. Shoshiri. <laughs> um, yes and no. Yes, only systematic planning. And no, Mioshiri. I know myself. I'm a brilliant guy. Ṣorí, ibi tó bá ti lè báyìí là ń bọ́ ọmọkùnrin èmi ìwọ àti Ṣọlápé ní ọmọ kékeré mẹ́ta tó gbọ́dọ̀ mọ̀ díẹ̀ ta. Mádédò Mádédò báwo lo ṣe rò wípé ó máa ṣe rọrùn fún wa láti kidnap àbúrò mi my blood sister. Ó simple now sórí bó ṣe rọrùn fún àwọn ẹ̀gbọ́n Joseph tó ń ràn lọ sóko ẹrú tó dẹ̀ parọ́ pé ẹran ló fi jẹ bó ṣe rọrùn nìyẹn. Cheer up now. 公平。愿你们。 kéde ò ti máa dì mí báyìí èmi mà ti wọ tèmi. Ah. ojú la rí àhà ọmọ náà. máa gbé lọ sí hospital. rárá má ò tí dáàdì bá ti dé i'll fine. but you won't be fine tó bá jẹ́ pé mọ́mí ló dé. anyway ó yá get up kó dress up kó jẹ́ ká lọ sí hospital. no ah mommy i don't want to go if at all tí màmá lọ is when daddy comes àwọn náà máa gbé mi lọ fún mi. ó dàbí ẹni pé o ti ń yọ tìmù díẹ̀díẹ̀. <gasps> kó fún ọ lọ́wọ́ ẹ̀ fún mi. Mummy èdè ní sùúrù ẹ jẹ́ to change. I ẹ jẹ́ kó change now. Mummy. àwọn oògùn tí mo kọ sínú ẹ̀ ẹ lọ gate ẹni pharmacy a pé ó ní little typhoid ní so tẹ bá ti gate àwọn oògùn yẹn fún ó máa wà okay. pregnancy test mo ní kẹ́ ṣe hmm, madam gbogbo ẹ̀ la ṣe azọ́ra ṣe yín ṣùgbọ́n ọmọ yín lóyún just that little typhoid fever lónìí tẹ bá ti gate àwọn oògùn yẹn fún tó bá ti lò ó máa wà okay. lọ́mọ tó ń bì tó ń rọ́ni mọ́lẹ̀ madam. doctor don't deceive me now. ó náà ni mò ń ṣàlàyé fún yín ọmọ yín ò lóyún at typhoid yẹn ló wà lára ẹ̀ but tó bá ti lo àwọn oògùn yẹn ó máa wà okay. mo kàn need confirmation ni. no kò lóyún àtọ̀. wá ń bí. padà bóyá wá lu pàkúté ni mo kẹ́ sílẹ̀ I'll be here for you, give you what you need ẹnìkan bí ọlọ́run mi ní. ẹni bí ọkàn mi. ṣọlá pé. dádì. kí ló ń ṣe bẹ́ẹ̀. so ẹ níbọn. mo ní kí ló ń ṣe bẹ́ẹ̀ o ní mo níbọn mo níbọn kódà mo mọ̀ yín kí ló ń ṣe bẹ́ẹ̀ ni mo bí ẹ. mo mo gbọ́ àríwọ́ kan nínú ilé mi èmi àti fèyí gan ni but òun sì sùn padà. ok ìwọ náà gbáriwo yẹn. mo gbọ́. èmi náà gbọ́ ni mo ṣe wò ó pé kí wọ́n wo nǹkan tó ń ṣẹlẹ̀ àbúrò ẹ wà ní yàrá. bẹ́ẹ̀ sá good but tó bá ti dìgbà míì obìnrin ò kì í sáré láyà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó bá gbọ́rù nǹkan yẹn bàbá yẹn lèèyàn máa ń sátọ̀ lọ pé òkè ẹ̀ dáàdì mo gbọ́ nǹkan báyìí ok alright um, tilẹ̀kùn yẹn padà tilẹ̀kùn dáàdì sí. ayé ẹ̀kú ìlara. bẹ́ẹ̀ ni sábà mo ṣe ní ọ̀rá yẹn. 求我们跟随的人的突破，我求助人。Ká má padà wálé mọ́, kẹ́mi. dadi ẹ má disturb ẹ iṣẹ́ òun kò ní typhoid fever ó dẹ̀ ti lò gan-an ẹ jẹ́ kó sùn. ok all right asunjí o ok it's ok ìwọ náà lọ sùn. all right sir. jẹ́ kí n wo àwọn tó kù yín. ó dàárọ̀. ó dàárọ̀. ẹ má fọwọ́ kàn án. ẹni tó bá fẹ́ rìjà ọ̀ka òun ló ń tọ́ka irú mọ́lẹ̀ o. pàkúté ọlọ́fà. Ah, ah. Rọ́lákẹ́. báwo ló ṣe ṣe ṣe o òrí ọkùnrin kùnrin tó yẹ kó jí olórí ilé òun ló sùn wọn tẹnutẹnu ibùn àbúrò ẹ̀gbọ́n tó jóbìnrin ó smart jù ẹ lọ. dádì bá fi ta jí ó dá mi lójú wípé ariwo fèyí náà máa mú bẹnu oh. àti wípé tí ò bá rí fèyí wọn ò ní lọ sọ́fíìsì o. jọ́dúró náà máa pariwo mọ́ wa kí ló mean ah, ah. ṣé nǹkan táwa náà mọ̀ ni ò láti ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wa nǹkan tá a need sí ni solution because we are all into it. Hmm? yeah. as if you wanted to involve us from the beginning. ah ah ṣé ẹ̀yin nìkan dáàdì fìfè yìí kẹ́ ni gbogbo àwọn dáàdì jọ fìfè yìí kẹ́ náà ẹ̀yin nìkan lẹ fẹ́ kọ̀yà tẹ́lifẹ́ kówó orí ẹ̀ sápò. why you guys like this? Eh, ẹ wo nǹkan tí mo rí ẹ ò rí o tí abasket true pẹ̀lú dádì tí fèyí kọ́ tí fèyí kọ́ plan wa ni pé ká má jẹ́ kí fèyí mọ̀ pé àwa la kidnap òun now she has known. one step at a time please ẹ̀yin tí ẹ gbọ́n tí ẹ fi kidnap fèyí ó yẹ kẹ́ ẹ ti tighten up gbogbo loose ends yín dáadáa ẹ̀yin ò rò wípé tó bá lọ tají látòjú òun kọ́. Ah, ah. Kúnmi gbé gbogbo ẹnu burúkú ẹ̀ sàn kí ni mo sọ fún ẹ tó o bá ti ní ọ̀rọ̀ tó ní ọpọlọ tó fẹ́ jáde látẹnu ẹ ó bẹ́tà kó dákẹ́ kó má sọ anything jọ ṣé ìwọ ló kọ́ mi lọ́gbọ́n tí mo lò lẹ́yìn ìgbà tí dáàdì ní kí n tilẹ̀kùn tí tádé dẹ̀ tún wọlé lẹ́yìn ìgbà yẹn ṣé ìwọ ló kọ́ mi lọ́gbọ́n yẹn ni. ká níyẹn ni èmi náà gbọ́n náà mi gọ̀ àtijẹ́ta ni mo ti ń fọ́lọ̀ gbogbo plans ẹ̀yin méjèèjì tí mo dẹ̀ rí gbogbo mẹ́sẹ̀gì tí mádẹ́dùn sẹ́ǹsì orí fóònù wọ ṣọlá pé Ah, ah, kí ló dé ṣé ẹ̀yin lẹ kọ́ mi lọ́gbọ́n tí mo lò àbí ìgbà tí dáàdì wá sínú room tó ń wá wo fèyí kí lẹ máa sọ fún wọn àbí ẹ̀ lẹ kọ́ mi lọ́gbọ́n tí mo lò. kẹ́sì máa wá wo èmi náà ṣe yín lóore kan o ká ní kì í ṣe pé mo gbọ́ conversation tádé àti mádédùn àṣírí ò bá tú bí dáàdì ṣe wọnú bedroom tí wọn ò bá rọ́lákẹ́ lórí bẹ́ẹ̀dì ṣé ẹ mọ̀ nǹkan tèmi náà ṣe ni. family. Um, Fèyí, Fèyí, Ìyálómi, dádì sẹ́ ọ. Dádì, dádì wo, ẹ má bẹ̀rẹ̀ love in Tokyo bẹ́ẹ̀ láàárọ̀ yìí o. Ẹ jẹ́ kọ́mọ yẹn wẹ̀. Mo ní nǹkan tí mo fẹ́ ṣe ní school tó dẹ̀ very important so èmi náà ní láti wẹ̀. Ṣọlá pọ̀ ẹjọ́ owó ni ẹ́. Ẹ ṣe mú tí gbogbo ẹ̀yìn tó kù jẹ́ ìrábùrú ẹ̀. Anyway, it's okay èmi náà tètè ń kọjú lọ ibi iṣẹ́. sir bye daddy. oh bye darling kò kí àwọn àbúrò ẹ o. fèyí daddy has gone. òun kọ nípa yẹn ò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ àmọ́ ní ẹ̀mí kò fẹ́ kó rojọ́ àwọn sí ìlú. bye bye. tó dóṣù pẹ̀lú. iṣẹ́ ò tiẹ̀ lé díẹ̀ ló kú báyìí bó bá ti ojú irun dé ojú kò ní. chloroform kékeré wọ́n fi sí ẹ nímú ó dẹ̀ sùn lọ bí ẹ̀ta. E kan bí ọlọ́run mi ní. kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti gbúrò ẹ̀. mo ti gbúrò àbúrò yín. Ah, àbúrò ẹ ṣeun olúwa ẹ ṣeun ṣeun. àwọn kidnappers ni wọ́n gbé o. Ah! Ah! ẹ ní sùúrù wọ́n ní kí n lọ wá twenty million naira. daddy daddy owó kí ni ẹ ṣọ́ọ̀ṣì èrè ni ó ṣe máa béèrè twenty million naira ẹ fún mi nọ́mbà yẹn jẹ́ kí n pè wọ́n ah orí wọn dàrú ni. ẹ eh, oh wọn hide nọ́mbà pè mí ni mi ò rí. ẹ wo dadi ẹ gbọ́dọ̀ fún wọn lówó kankan o police station ní kẹ́ jẹ́ ká lọ report wọn sí. ọ̀rọ̀ ọmọdé ló sọ yìí kùnbé ẹ ò mọ̀ pé a kì í rómi lójú ẹ tu àfi bóògùn bá fẹ́ jẹ̀rẹ̀ ló kù ọmọ ẹranko ń sunkún àfi bíkú bá dé tí mo bá ṣe bẹ́ẹ̀ tí mo lọ report on police station ẹ mọ̀ pé mo ti endanger life Fèyíkẹ́mi nìyẹn ẹ tán bá dẹ̀ lọ ṣe ọmọ yẹn níbi àdánwò máa dé bá mi ó máa fa àdánwò ni. Ah, ẹ gadi ní agbára ọlọ́run àdánwò ní dé báyìí. àmì ọlọ́run kò ṣe ní rí. kí la máa wá ṣe báyìí. Ah, mo máa pe accountant náà ni ẹ kàn bá mi raise twenty million naira àní kí n tiẹ̀ rọ́mọ mi. owó yẹn ti pọ̀ jù náà twenty million naira kì í ṣe ọmọ kékeré owó. ẹjẹ ń tẹ ẹ̀rọ mọ́ mi. Ah! àwọn tó ṣe léyìí wọn ò ní ní ìsinmi ìdààmú ni ṣá. Ah! <coughs> àmín. hello. hello mr ma. ẹ pẹ̀lẹ́ sà mi ò bá ti pè yín mi ò ní nọ́mbà yín lọ́wọ́ ni. èló lówó tó ń gbé bọ̀. twenty million naira ti wà lọ́wọ́ mi. wọ́n wò ó twenty million naira tó ń gbé bọ̀ yẹn kò lè work mọ́ ó ti late yes ó ti late two hundred million naira lówó wá sí i. two hundred million naira ẹ má ẹ wo hello hello hello. hello? Ah, oh. Tọ́lá. tilẹ̀ yé ọmọ tó ń sọkún bóyá bàbá mọ́ ìtọ̀kọ́ ilé ń wí. Ìwọ̀ntúnwọ̀nsì ṣáà ní gbogbo nǹkan ayé máa fayọ̀ fún.